adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀gá àgbà alimuda beruleko lele umur ọba tó ṣe pé gbogbo ètò ayé òun náà ni gbogbo ètò ẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ètò ẹnìkọ̀ọ̀kan wá ní ètò odidi ìlú ní ètò gbogbo ayé ní ọwọ́ ọlọ́run ọba ní ń bẹ gbogbo lórí ta ní ìlú wọn nìkan ni wọ́n lágbára láti pàṣẹ lé lórí bílùú amẹ́ríkà ṣe tóbi tó tó bá pàṣẹ àwọn aráàlú ẹ̀ ni ó pàṣẹ fún ọ̀gá tiwa náà nílùú tiwa nàìjíríà òun náà ò lè pàṣẹ kó ghana kó gba àṣẹ òun ṣùgbọ́n eléyìí tá à ń sọ ni pé ọlọ́run ọba òun náà ni ọba gbogbo àgbáńlá ayé Rabbil alamin àṣẹ tó bá ti pa ó ti mú gbogbo wa ni ló fi jẹ́ pé àṣẹ kan ṣo náà ló ń pa fún wa oòrùn kan náà ló ń ràn fún wa òṣùpá kan náà òun náà ni ó ń yọ fún wa àwọn ìràwọ̀ kan náà òun náà ló bẹ fún gbogbo wa gbogbo wa pátá abẹ́ sọ́mọ ọlọ́run ọba là ń bẹ kò sí sánmọ̀ méjì wípé àwọn eléyìí wọn sí lábẹ́ sánmọ̀ àwa la wà lábẹ́ sánmọ̀ ló jẹ́ wípé tójò bá fẹ́ rọ̀ àtòkè náà ló ti ń rọ̀ fún gbogbo wa kò sí ìtòṣe wípé ọ̀tọ̀ lójó tiwọn ọ̀jọ̀ lójó tàwa bákan náà ni ọlọ́run báyìí ni a dúpẹ́ fún tó wa di ọjọ́ òní ẹ̀yin náà rí a wà Ramadan náà ti ń lọ báyìí ẹ̀ẹ̀mọye tó di lónìí àti ìpín kínní òun ti kú òun bẹ́ẹ̀ ìkejì òun náà lòun náà tún ń múra àti parí ìtókù náà kọlọ́nkó yọ̀ǹda fún wa àmín ètò tó ń dé sí etí ìgbọ́yín òun ni mọ̀lẹ́bí bàbá wa alhaji wa olóyè tajudeen alani jimoh ògoolúwa ní ọjọ́ parapọ̀ ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí kó lè mọ jẹ́ àlékún ìkẹ́ kó lè mọ jẹ́ àlékún ìgẹ̀ fún bàbá wa náà bàbá wa náà ni babalájé tí gbogbo mùsùlùmí ẹ̀gbá ní ìgbà ayé wọn gbogbo ẹbí náà ọlọ́mọdé ó burú fún wọn o láhọ́lọ́wọ́ aláàkúwọ́ta ìlàbílà ìlàlẹ́ ìlàsí tó lónìí kí ni ó mọ jẹ́ pàtàkì ọ̀rọ̀ wa a lọ sínú alukur'an torí pé ọlọ́run bá ti ṣe àdéhùn wípé tí n bá dá yín mo dá yín léyàbólówákùn láti lè bá máa dán yín wò ni o gbogbo ipò tèmi àtiwọ́ bá wà ọlọ́run fẹ́ fi dán wa wò ni o báwo la ṣe fẹ́ lupò náà tó bá yẹ pé ipò ọ̀gá ipò gíga la ọlọ́run fẹ́ fi dán wa wò ni ṣáà mọ̀ ọ́ lò tó bá yẹ pé ipò ọmọọṣẹ́ la ṣì wà ọlọ́run fẹ́ fi dán wa wò ní báwo la ṣe fẹ́ ṣe é tá à ní jàǹbá àwọn tí wọ́n jọ̀gá wa liyabuluwakum láti lè bá a fi dán wa wò àyè àdánwò tọ́lọ́run ọba tó dá wa fún láti test wa láti examine wa pé báwo la ṣe fẹ́ ṣe ọlọ́run ti wá sọ nínú alukorean orí kejì suratul bakara ẹsẹ̀ one fifty five ó ní bismillahir rahmanir rahim wala nabluwannakum bishayin minal hawfi walijui wa nakisi minal amwali wal anfusi wasamarat wabashiri sọbìrì sadakallahu al-azim ọlọ́run bá ń sọ fún wa wípé àwọn nǹkan márùn kan òun ò mọ fi dán wa wò bá a bá wá yege tá a bá páàsì nínú àwọn nǹkan náà mọ́ńdàlá ẹni tí ò bá wá yege tó ibi tó bá bára ẹ̀ yóò mọ rírà ẹ̀ ń bẹ́ẹ̀ wà á rí i pé lásìkò tá a wà yìí gbogbo ń wọn bá lóun mọ̀ fi dán wa wò yìí gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sí wa àkùránì ní wàlánàbùlù wa nọkùn bíi sẹ́yìn mínà láòfì òun ò mọ ọdún yín wo ẹ̀yin ẹrú mi pẹ̀lú àwọn nǹkan kan alákọ̀ọ́kọ́ alahauf òun náà ní ìbẹ̀rù ká náà wá wò ó ṣẹ́rù òkì ń bà wá báyìí bàbá wa nù ilé a ní lè sùn dáadáa a mọ̀ bẹ̀rù ẹ ṣáwọn kan ò ní wá bá wa báyìí ṣáwọn kan ò ní jàlù wa báyìí káàtì ẹ̀wà àsìkò tá a wà yìí ṣó ń ṣẹlẹ̀ sí wa àbí ò ṣẹlẹ̀ sí wa nípa pé kò sí fọ̀kànbalẹ̀ fún wa bá a bá sùn ká di ojú kan kálà kan lẹ̀ ni kò tiẹ̀ tásìkò yìí gbogbo òru fìjìláńtẹ lórí kálukú wa ń ṣe káàkiri torí kí nítorí ìbẹ̀rù náà ni torí káwọn kan mọ̀ ọ̀jálù wa ni torí pé àrífọkànbalẹ̀ ni bá a bá tilẹ̀kùn ọkàn wọ ọ̀balẹ̀ lání ó yá gbogbo òru ẹ jẹ́ kí gbogbo wa bọ́ ta kájọ mọ́ ọṣọ de ara wa ọlọ́run ọba ló sì ń ṣọ́ọ̀yàn kó lọ́ọ́ mọ ọṣọ gbogbo wa lóhun lóhun ó mọ ọdún wa wò pẹ̀lú eléyìí nípa kí ni póhùn ó mọ ọdẹ́rù bà wá ohun tí ò tẹ́rù òun ò mọ̀ fi dẹ́rù bà wá bẹ́yàn bá wá dúró tọlọ́hun tí ò tayọ ẹnu àlá àṣẹ ọlọ́hun a rí i pé mọ̀ ń ya afúlá ẹnikẹ́ni tó bá ti páyọ̀ ọlọ́hun kó lu iṣẹ́ ń ya afù gbogbo nǹkan pátá ni ó mọ̀ bẹ̀rù ó ń tọ̀hún ẹlẹ́ẹ̀kejì ọlọ́run lóun ó tún mọ ọdún wa wò pẹ̀lú kí ni òun ó mọ̀ fi ebi dán wa wò. á lówó lọ́wọ́ gbà míì ebi oṣù mọ̀ pa kò ṣe pé àlówó lọ́wọ́ nígbà míì ó ṣeé ṣe kí n tó wùn wá jẹ kó mọ̀ sí ibi tá a wà ìgbà míì ó ká lówó lọ́wọ́ gbogbo lockdown tá a wà ń bẹ̀ yìí ẹlòmíì torí pé kò gbọdọ̀ jáde bó tiẹ̀ jáde rà lọ́jà ẹlòmíì ò tiẹ̀ lówó lọ́wọ́ rárá tí ó fi ra nǹkan ebi ò mọ̀ wá pa á máa wá rọ́jú àti ẹ̀gbọ́tẹ́ ẹni tó gbààwẹ̀ ẹni tí ò gbààwẹ̀ ńkọ́ ẹlòmíì tó gbààwẹ̀ náà ó lè mọ́ rí nǹkan jẹ sààrì ẹlòmíì ó lè mọ́ rí nǹkan sínú ẹlòmíì ò tiẹ̀ gbààwẹ̀ torí pé kò sí ohun tó fẹ́ fi jẹ sààrì tó fẹ́ fi sínú ìgan òun ni ò ṣe gbààwẹ̀ ọlọ́run lòun ó mọ̀ ọdún wa wò pẹ̀lú ebi a wà á wò ó <coughs> bóyá onítọ̀hún yóò ṣì mọ̀ sí lọ́hùn tàbí kò ní mọ̀ sí lọ́hùn torí pé gbogbo ohun tọ́lọ́hún ló ń fẹ́ máa fi dán wa wò yìí ọlọ́run fẹ́ wò pé ṣé ìyẹn ló fẹ́ jọ̀gá lórí wa ni àbóhùn ọlọ́run ṣé ìyẹn ni wọ́n mọ pàṣẹ lé wa lórí ni àbọ́lọ́hún fúnra rẹ̀ tó dá wa ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ló wọn ọdún wa wò wà nákìsímìnàlẹ́ amuwal ibi dúkìá wa tá a bá ní a lè sọ pé owó dúkìá ni a lè sọ pé nǹkan míì náà bá a bá kọ́lé dúkìá ni bá a bá ra mọ́tò dúkìá ni pé kíkiní yìí kò mọ̀ dínkù ngbà tó lówó yi lóòótọ́ ni ó bẹ̀rẹ̀ sí ná owó yìí ń dínkù ní kòkó sí lọ ọjà láti ṣiṣẹ́ kówó lékún sí ò ráyè láti bóyá o ní investment kan ni. ẹ wo gbogbo lockdown yìí ṣe ń tó nílé epo tá a jáde báwo ló ṣe fẹ́ tẹ epo torí pé àwọn èèyàn ò repo ẹni tó ní ọjà míì báwo làwọn èèyàn ṣe fẹ́ rà á torí pé a jáde láti lọ rà á nọ́kìsì mi nàlẹ́ ìgbà míì èèyàn lè ní mọ́tò méjì mẹ́ta ìkan lè dẹnu kọlẹ̀ méjì lè dẹnu kọlẹ̀ a máa ní a kí ló ń ṣẹlẹ̀ tí gbogbo àsìkò yìí rí báyìí òjò lè rọ̀ ńgbà míì kó gbélé ẹlòmíì kó ṣípá àrùn kúrò ń bẹ́ẹ̀ dúkìá tó ní ó bẹ̀rẹ̀ sí dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run tóun bá ṣe báyìí náà òun fi ń dán wa wò ní ọlọ́run mọ̀ ṣe àdọ́tọ́ fún wa òun fi ń dán wa wò ní bóyá a sì mọ̀ wípé òun ọlọ́run lọ́lọ́run lẹ́yìn eléyìí ọlọ́run ló ń tún mọ́ ọdọ́ o wàlẹ̀ anfus nípa ẹ̀mí wa ẹ̀mí tó ń mí lọ ọlẹ̀ tó ń mí lọ òkè. Okay àwọn abúlé anilábájá àrílà náà nígbà tá a ti máa gbọ́ wọn ló ti kú a kí ló wá pa ìkú náà ni nọ́ọ̀kìsì mi nàlẹ́ wà láǹfọ̀sì òun ò mọ ọdọ́ wa wò nípa kí ẹ̀mí wa kò mọ ọdínkù kárẹ́ nìkan wọn lọ tráfù ní ìjàmbá kan ló ṣẹlẹ̀ àwọn báyìí ló kú nú ẹ ọlọ́run ló wọn ọdọ́ wa wò torí òun jíjẹ ká mọ̀ yìí pé nínú súrà kan bẹ̀ yẹn tàbáràkà pé òun dá wa ká mọ ọbẹ̀ láyé àdánwò ni o òun dá ikú kó pa wá àdánwò ni ẹni tẹ́ ẹ jọ ríra yín lánàá tàbí láàárọ̀ yìí tó bá yá wọn àlọ́ ti bọ́ sọ́dọ̀ ọlọ́run mélòó mélòó àfáàní mélòó mélòó lọ́mọ èdè èèyàn àjọríra látàárọ̀ àjọríra lọ́sàn-án àríra lálẹ́ wàkọ́dínú jáde pàkọ́dé nùsì já ti bẹ́ẹ̀ sí ní aṣọ kú ẹ̀ wọ́n ti rán kalẹ̀ tóun ò sì mọ̀ nọ́kìsìmínàlẹ̀ àmúhálì wàlẹ̀ àǹfùsì a máa dán yín wò pẹ̀lú kẹ́mi yín mọ́ dínkù ẹ wo àsìkò tá a wà yìí covid nineteen wọ́n lè ní à nílùú kinní kan èèyàn báyìí ló kù nílùú tọ̀hún èèyàn báyìí ló kù a wàá wò pé ìkú náà wá di kinní ńgbà tí gbá bíi hundred thousand three hundred thousand tó ń kú láàrin bí oṣù kan síra wọn ní orílẹ̀-èdè kan àti ìsọ pé ní gbogbo àgbáyé káwá wo yẹn tó ti kú ní gbogbo àgbáyé torí àrùn tó wà ń ta yìí ẹ̀yin ọlọ́run ní àdánwò lèmi ọlọ́run bá fi ṣe fún yín lẹ́ẹ̀fì mọ̀ wípé ẹ̀yin kọ́ lẹ́nira yín èmi ọlọ́run mo ní yín ni mo dá yín mo ní kẹ́ ẹ wá sáyé ni tó bá yìí tásìkò yín ni ẹ mọ́ ọ padà bọ̀lọ́dọ̀ èmi ọlọ́run mi ní alákìnnákùn wáfi ya nu yìí dúkùn wàmí ni àánú orí jùkùn tààràtà ní òwúrọ̀ bọ́lá ń ṣe dá wa láti inú yẹpẹ̀ tó bá sì yá ọba lásìkò tó a tún lọ kó ní kálukú wa bọ́lẹ̀ àdéhùn ọlọ́wọ́n ọba nìyẹn ẹlẹ́ẹ̀karùn-ún wa samara òun náà làwọn nǹkan oko àwọn nǹkan èrè oko ẹlòmíì ó dako ó ẹ̀sìpẹ́ẹ̀tì kójú rọ̀ sí òjò ò ní rọ̀ yóò jóná tàbí tójò bá fẹ́ rọ̀ òjò ó pọ̀jù yóò kó gbogbo ẹ̀ lọ kò ní rójú owó kò ní rérè ọlọ́run ní wàá bá ṣe sọ́bìrín ànábì wa muhammad sallallahu alayhi wa sọ fún wọn pé ẹni tó bá wá ṣe sùúrù lórí àdánwò tèmi ọlọ́run bá fi kàn án dáadáa ń bẹ fún wọn. alasina isa sọ bá ti mú sí ibàtú kọlu iná líláyé wà iná ilé irọ́ jìhún béèyàn bá ti ṣe sùúrù lórí àdánwò tọ́lọ́run bá fi kàn án ọlọ́run oníkànnàbí fún wọn oníkàlùkù wa nílò pé dáadáa ń bọ̀ adùn òun ló ń ṣe kíni ló ń kẹ́yìn ewúro tó gbogbo àwa tó ṣe wípé bóyá ìnira kan ó bá wa ó lè jẹ́ àárẹ̀ ó lè jẹ́ dúkìá ló dínkù ó lè jẹ́ olówó ni tẹ́lẹ̀ wọ́n ní ee gbogbo owó náà ti lọlẹ̀ ó lè ti bímọ tẹ́lẹ̀ àwọn ọmọ náà ti ṣe bákan ìbẹ̀rù ni ó ti lè máa rí nǹkan jẹ kó o mọ́ rí nǹkan jẹ mọ́ ságbà fọlọ́hún ọlọ́hún ó tẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́hún ó sì ṣàánú wa àwọn ẹbí tó ṣe onígbọ̀wé ètò yìí àwọn náà lẹ́bi bàbá wa alájẹ wa olóyè tajudeen alani jimoh ògo olúwa tí wọ́n jẹ́ bàbá alájẹ gbogbo mùsùlùmí tí ilẹ̀ ìgbà nígbà ayé wọn ọlọ́run ọba ò àlejò ọ̀nà onídàra bá wa fi wọ́n sí bá a ṣàlékún ìkẹ́ bá a ṣàlékún ìkẹ́ fún wọn wọlá wípé àwọn ọmọ wọn gbàgbé wọn bá wa ṣe dáadáa fún wọn láàkà ọlọ́wà láàkú wata ìlà àbílà ìlà àlí ìlà sí gbogbo àwọn ń gbọ́ wa náà àtàwọn tá ń wí àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa kọ́lọ́ ń ṣe dáadáa fáwa náà àdọ́tán má gbé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaatu wasalaamu ala al-mursalin alhamdulilayi àlá Muhammadu Rasulullah àlá àlá àlá.